والإنسان من سلالة من طين ثم جعله نطفة في قرار مكين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها جل عن المثيل والنظير وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوك فون الله أترى عليكم كاتي جفان محمد صلى الله تعالى عليه وسلم a máa ṣe àgbéyẹ̀wò ojúṣe àwọn òbí nípa ọmọ tọ́lọ́run fi ta wá lọ́rẹ ẹwà ó ní ọmọ jẹ́ àpọ́nlé ni àánú ni látọ̀dọ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala ìkẹ́sì ni a sì mọ̀ pé ọmọ èèyàn majbunun ala hubbil baqa ọmọ èèyàn a máa nífẹ̀ẹ́ kóhun máa ṣẹ́kù kóhun mọ́ tán ṣùgbọ́n ọlọ́run bá wọn ò gbà nínú òròyìn ẹ̀ àti nínú iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe a máa wá a máa lọ òpin ó sì dé bá wa torí bẹ́ẹ̀ ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó fún wa ní àwọn ọmọ tí ó máa gbẹ̀yìn tí ó máa rólé tí ó máa kángun àbí tí ó máa gbaṣẹ́ nínú àwọn ìkẹ́ ọlọ́run bá tọ́lọ́run ṣe fún wa lélẹ́yìí tá a bá wòye sí dáadáa a rí wípé ní àwùjọ tòní dípò àwọn àrólé eré àwọn àrólé ibi ló kún àwùjọ nítorí pé iṣẹ́ tí wọ́n bá lọ́wọ́ bàbá wọn ohun tí wọ́n jogún lọ́wọ́ wọn tí wọ́n bí wọn mọ́ pàápàá òun náà ló ṣẹ́kù sọ́wọ́ wọn nígbà tá a bá wá ń sọ̀rọ̀ ojúṣe bàbá ojúṣe bàbá àbí òbí nípa ọmọ kí wọ́n lè járò léere tó jẹ́ pé òbí tá ń dojú ọ̀rọ̀ kọ òun gangan fúnra rẹ̀ aburú ló jogún níbi tí wọ́n ti bí ẹni tó bí òun náà aburú ni òun náà jogún ìpele aburú yẹn ọlọ́run ló mọ iye ń tó dà lónìí níbo la ti fẹ́ wá mọ́rọ̀ sọ báyìí àwọn ọ̀jọ̀gbọ́n sì ní ohun táà ní ààlè fi tọrẹ gbogbo bó ti lè wù kó rí tó kódà ẹni tó fẹ́ ṣàánú ọmọ ẹnìkan torí kó lè jálo àrólé eré fóbi ẹ̀ tóbìyàn ò sì járólé eré fáwọn tó bóun náà yóò tún gbógun ti ẹni tó fẹ́ tọ́mọ ẹ̀ ṣe ni ẹ̀bẹ́yàn ló jogún awo òun ló jogún ẹbọ ló jogún làásìgbò àti rògbòdìyàn tá à ń wò pé kò yẹ kọ́mọ yóò máa bá lọ báyìí ẹjẹ́ àṣàánú ẹ̀ tẹ́ni tí ń jogún aburú lọ́wọ́ ẹ̀ náà ń wò pé a ẹfẹ́ ẹfẹ́ bá tiẹ̀ jẹ́ nìyẹn ntóhun fi ntóhun fún òun ni ẹ̀fẹ́ tó jàǹfààní tiẹ̀ lẹ̀fẹ́ tó jẹ́ tiẹ̀ yẹn gbogbo àwọn ẹni rẹ láyé wọn máa ran kan kí àwọn òbí máa rí kí jogún dáadáa tí ń bẹ wọn bá wa wa ta'ala ó ó dá wa tí máa ká kárí dáadáa ọmọ káràǹfààní ọmọ torí rẹ̀ ní sọ́tọ̀ alimron aya ìkẹrìnlá a'udhu billahi minash shaitani rajim zoyina linnasi hubbu shahawati minan nisa ní sura kẹta aya kẹrìnlá zoyina linnasi hubbu shahawati minan nisa wal banin wal qanatir al muqantarati wal fiddati wal khayl al musawwamati wal an'ami wal harth dhalika mata'un lihayati dunya wallahu 'indahu husnul ma'ab a ṣe ní ẹ̀ṣọ́ fún àwọn ènìyàn. nínú ọ̀ṣọ́ ni fún ẹ̀dá. ìfẹ́ ìgbádùn ti àwọn obìnrin. ìfẹ́ ká ní aya. àti àwọn ọmọ. ká bímọ. àti owó púpọ̀ ní ti wúrà àti fàdákà. bẹ́ẹ̀ ni. àti àwọn ẹṣin tí wọ́n rí ìtọ́jú. nínú àwọn kan ọrọ̀ ayé nìyẹn. àti àwọn ẹran ọ̀sìn. àti oko. bẹ́ẹ̀ ni èyí jẹ́ ìgbádùn ìgbésí ayé yìí. gbogbo wọn tọ́lọ́run fi bíbímọ sọ̀gá gbogbo ohun tí à ń kà yìí ìgbádùn ayé ni. ọ̀dọ̀ ọlọ́run ni àbọ̀ rere wà. eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ááyà tí ọlọ́run bá tó fi jẹ́ ká mọ̀ wípé nínú ìkẹ́ tóun máa ń ṣe fún ẹrú ẹ̀ òun lọ́mọ bíbí wà. nínú ááyà míì sóràtò ìsra sóra kẹtàdínlógún ááyà kẹfà وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا àwa sì fi owó àti àwọn ọmọ ràn yín lọ́wọ́. a fi àwọn owó àtàwọn ọmọ oríṣiríṣi dúkìá àtàwọn ọmọ a fi ràn yín lọ́wọ́. àwa sì ṣe yín ní ìjọ tí ó pọ̀. àwa mú yín wá bá àti báwọn kan lọ láǹfà àwọn kan rọ́pò èèyàn tó wá lóun nìkan lápèjúwe ọláya ọbímọ ẹni tó bí mẹ́fà ẹni tó bí mẹ́wàá ẹni tó bí ogún ẹni tó bí jù bẹ́ẹ̀ lọ láwọn méjì tí wọ́n papọ̀ àwọn ọmọ bíi mẹ́wàá bíi ogún yìí ẹ wo iye táwọn náà tún bí tí wọ́n tún dà sílẹ̀ pẹ̀lú àṣẹ àti ọ̀dọ̀ ọlọ́run nígbà míì yàtàdírùhùn ọlọ́run bá wa subhanahu wa ta'ala a máa pa àwọn ọmọ ní kórọ́tà ayùn ìtutù ojú tó bá jẹ́ pé wọ́n bá ń bẹ lójú ọ̀nà àwọn ẹni ẹni eré tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run ìkẹ́ànù sáàlì kí sẹ̀bílì mútàkín torí ọlọ́run máa sọ ní sóra alifurkan sóra 25 aya 74 waj'alna lilmuttaqina imama. àti àwọn ẹni tí wọ́n ń sọ pé. àwọn ẹni tí wọ́n máa bẹ lọ́hùn tí wọ́n máa wí pé. olúwa wa. ọlọ́run bá wa o. ta wá lọ́rẹ ìmú ojú tutù. ẹyin ìyẹn làwọn ọmọ. nínú àwọn aya wa ati àwọn ọmọ wa. iná ni àwọn aya àtọmọ. Ki o sì ṣe wá ní aṣíwájú àwọn olùbẹ̀rù. ọ̀kan nìyẹn nínú àwọn aya tó jẹ́ ká mọ̀ wípé oore ni ìkẹ́sì ni nínú àwọn aya míì alukurani ò takora wọn ọ̀hún wá ní sátù tagabun èyí tí ọlọ́run bá jẹ́ ká mọ̀ wípé fìtínà ni ọmọ àtọrọ̀ a wá ṣàlàyé rẹ̀ ìnàmà amúwàlùkún aúláàdùkún fìtínà dájúdájú dájúdájú àwọn owó yín àti àwọn ọmọ yín àwọn owó yín wọ́n jẹ́ kò wọn àwọn olùmọ̀ wọ́n ní falmamudo hatu mẹ́ta olú ilà khair èyí tọ́lọ́n bá fúnyàn nínú àwọn nǹkan tá ń sọ yìí pé ẹnu ọ̀rọ̀ ayé àbí dúkìá àbí ọmọ tá a bí tó jẹ́ pé ibi dáadáa lárí lò sí gẹ́gẹ́ bọ́lọ́run bá sì fẹ́ eléhùn ni a yìn nínú àwọn àyàtà àti kọ́kọ́ sọ ṣáájú bákan náà èyí tó bá jẹ́ èyí tó bá jẹ́ pé wọ́n darí ẹ̀ síbi fìtínà ìtàn darí ẹ̀ síbi aburú wàlìmọ̀dúnmọ́tù mẹ́ta òun nìyí tó jẹ́ pé aburú la jọ̀wọ́ rẹ̀ sílẹ̀ fún òun ló fa aburú wá wọ̀tọ́kìdí àtúfdì ìlàdọ́ra tó jẹ́ pé òun ló wá ẹni síbi ìnira eléhùn ni ibi tọ́lọ́n ti ń ròyìn wọn pé ìnáma wa àwòládùkún fìtìnà tẹ wá rí bọ́mọ ṣe jẹ́ ìkẹ́tó látàkítàrí ìmáàlù tàrbíyàtìhìm wà ìrùfáàlì ṣùgbọ́n kò wá lọ síbi wípé ká fi ọmọ ráre o tàbí ká wá jọ̀wọ́ wọn lẹ̀ síbi ìparun bó ti jẹ́ kẹ́ tó bó ti ṣe jẹ́ àánú ọlọ́run ọba tó a gbìyànjú ká mójútó wọn kó lè bàa jẹ́ ìkẹ́délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó lọ́mọ láyé tó yẹ pé gbogbo àwọn ọmọ tá à ń wí yẹn ńlá ọ̀nà táwọn èèyàn máa ń gbà yọ̀ oríṣiríṣi ọ̀nà àwọn èèyàn máa ń gbà yọ̀ ọ̀gá ayọ̀ oníkáyọ̀ nípa pé ká fi ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọlọ́run fẹ́ lómi lọ́mọ ọ̀tọ̀ ni tó fọpẹ́ fún níwọ̀nba bóun náà ṣe jogún nǹkan kan lọ́dọ̀ àwọn tó bí òun náà ṣùgbọ́n kò sígbà kankan tọ́mọ wáyé lẹ́yìn tó wọ́pọ̀ jù nù sísọ ọmọ ádámà àfikọ́mi èèyàn yọ̀ lọ́nà tí wọ́n bá máa ń gbà yọ̀ tó yá wọn sí ìtafẹ́ ló ń bì ní wípé ọmọ tá a wá yọ̀ nítorí ẹ̀ yìí kò sí lábẹ́ ìpẹ́ orí èèpẹ̀ náà ló wà dòní kí ló fà tọmọ yẹn fi di ọmọ tí ń gbomi lójú kí ló fà tọmọ yẹn fi kò sí yáwèrè kò dá lágànná kò sì wà lórí bẹ́ẹ̀dì lọ sítù ká sọ pé àmọ́ bóyá ẹsẹ̀ kan ayé àbẹ́sẹ̀ kan ọ̀run ṣùgbọ́n ó jogún láabi wọ́n jọ̀wọ́ wọn lẹ̀ tọmọ tí dùnú fi di ìbànújẹ́ táyọ̀ tó fi di nira eléyìí òun là ń pe àkíyèsí sí àníbìlọ́sọ̀lọ́lọ́wọ́ tààlà ọ̀sọ́làm ọ̀kan náà àwọn sàhábà wọ́n gba ìgbà wá wípé òjíṣẹ́ ọlọ́run bá jáde sí wa lọ́jọ́ kan fi ìdá sọ̀láẹ́ta ilẹ̀ àṣì ní àsìkò sọ̀láàtù kan bóyá sọ̀láàtù zuhuri àbí sọ̀láàtù asù wa huwa hamilu hasanan aw husseina ó gbé ọmọ ọmọ rẹ̀ kan táǹpì ní hassan tàbí hussein ìyẹn ni pé ó gbé ọ̀kan nú wọn pàtàkọ́dàmì nàbí sallallahu ta'ala sallam fàwọ̀dọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run wá gbé sórí ẹsẹ̀ rẹ̀ tó mọ̀ kábàrà rí sọ́lá ọwọ́ abẹ́rẹ̀ tí í ṣe sọ́lá fáwọn èèyàn níbi títí ń sọ sọ́lá tó lọ òjíṣẹ́ ọlọ́run wà níbi ìforíkanlẹ̀ ọwọ́ apẹ́ níbi ìforíkanlẹ̀ yẹn ọpẹ́ níbi ìforíkanlẹ̀ náà ọ̀kan nú àwọn sàhábà ó ní fàrọ̀fáàtò rọ́ sí èmi ṣe bójúṣe ọlọ́run ọba ti gbórí kò ń gbọ́ Allahu akíbárú ni èmi bá gbórí sókè mo bá rí pé òjíṣẹ́ ọlọ́run sì ń bẹ ní

falamma qada rasulullahi sallallahu alaihi wasallam as-sala ìgbàjú sí ọlọ́run bá ti sọlá àtùtàn àwọn ya béèrè wọ́n ní ìwòjú sí ọlọ́run innaka sajadta bayna dhahrayni salatika hadhihi sajdatan ataltaha wọ́n lẹ́yẹ pẹ́ lórí sùjúdù kan ojú sí ọlọ́run kan ṣẹlẹ̀ ní iná ló fà tí sọ̀hábí yẹn ti gbórí sókè àwọ̀ annáwó òjíṣẹ́ ọlọ́run ọba ó ní kúlù dhalika lam yakun gbogbo ń tẹ́ sọ yóò o walakinna ibni ní ọmọ mi tí mo gbé wá lógún mi ó mú mi lẹ́sìn ó sọ mí di nǹkan Fàkàrí á ní àwọn kan lójú mo fẹ́ tẹ lọ́rùn hátà torí sẹ́mọ̀ pé ọmọ òmọ̀ kan kó tó di pé mo gbórí sókè eléyìí túmọ̀ sí pé nínú ayọ̀ ọmọ nínú ìkẹ́ ọmọ òun eléyìí wà ká bá wọn ṣeré ṣùgbọ́n gbogbo bá a ti lè ò ká fẹ́ràn wọn tó àmọ́ gbọ́dọ̀ kọdí ìlànà wọn tí wọ́n fi ṣeré rẹ̀ ayàtàlùkì yáàmà bákan náà wá nú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu ta'ala sallam wípé lárúbáwá kan wá láti ìletò oko faqala àtùkọ̀bìlúnà sùdíyánàkún fàmánù kọ̀bìlìhùn ọwọ́ ara wọn sàhábà nígboro Madina tí wọ́n bá kí ọmọ wọn kí wọ́n ara wọn eléyìí sí nǹkan tó burú mbẹ̀ o kìí sì ṣe àṣà torí pé gbogbo àwọn tá ni mọ Islam kó tó gbà nábì dìde ó ní kílẹ̀ yìí fi máwọn ọmọ yìí wọ́n wà rí lọ́wọ́ sọ wípé àkódà wọn mọ́ bọ ọmọ lọ́wọ́ ni ọmọ bá ọmọ lọ́wọ́ ni ọmọ ọmọ bá wọn lọ́wọ́ irú ẹ̀gbin gbùn àṣàkáṣà ìtọ́kùtọ̀ rárá torí ànábì sallallahu ta'ala sallam ó jẹ́ ká mọ̀ pé eléyìí dáa làwọn sàhábà sí ní ó fà tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ kódà àwọn ẹ̀ka máa sọ pé èèyàn ní kọ́kọ́ náwó ságbàlagbà wọn ò tí ì rí nǹkan tí ó tako wọn ò tí ì rí nǹkan kan mú wá tí mo fi lè tí ọrọ yẹn tí ó bá di kí mú nǹkan kan wá nínú ẹ̀sìn tó jẹ́ pẹ́ni tó wá kọ́kọ́ ṣe nǹkan yẹn ní ó jẹ̀bi òun fẹ́ ká mú nǹkan míì wá tó yàtọ̀ sí bíbani lọ́wọ́ tó jẹ́ pẹ́ni bá yára ẹni tó bá yára dé ẹni àpọ́nlé ni ẹni ni torí àbọ́fin nǹkan kan táwọn èèyàn bùkátà lẹ̀ ẹni abiyì ní ó jẹ́ pé òun ló síde dáadáa bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan pátápátá ẹni tó lówó lọ́wọ́ tó tètè sanwó hajj pé ẹ dákun o ìfẹ́ kó di gbàrọ gùdù bẹ́ẹ̀ sọ pé ẹwà máa jáyàn kalẹ̀ ẹ kọ́kọ́ gbowó tèmi ná ẹni rẹ nì gbogbo ohun tí yẹn bá máa ń ṣe tó bá ti jọmọ́ pé ẹ̀sìn faramọ́ ẹni ó bá kọ́ débẹ̀ òun ó di ẹni àpọ́nlé ẹni abiyì ó sọ wá jẹ́ pé ẹni ó bá kọ́ náwọ́ òun ó wá jẹ́ ni àbùkù táwọn sọ ọmọdé kan ò kọkọ kọ́kọ́ náwó ságbà ká kílẹ̀ àárín yẹn kó yanjú dáadáa tó bá ti pé ẹ̀sìn ni ẹ̀sìn ni kò sí èméjì ń bẹ̀ wọ́n bi léèrè pé ṣé ká tẹ̀ tá a bá kíra wa ó ní gbogbo ẹni tó kí olóòní yóò láà nìyẹn ó ní ẹ tẹ̀ in tí wọ́n béèrè lọ́wọ́ sọ fún wọn ó bara yín lọ́wọ́ ẹ bara yín ni táwọn ọmọ kéékèèké náà wọ́n sì sẹ́rẹ̀ sójú sí ọlọ́run tó yẹ lọ gá wa ọ̀nà aṣáájú aláyàtàlùkíyàmà nígbà tí alábáwọn yẹn wá ń béèrè wípé èyí tẹ́yìn ṣe yìí fàmánù wọn àwọn èèyàn kí ìṣẹ́ ọmọ ti wà òjíṣẹ́ ọlọ́run bá sì wá sákèèsí ó ní ọmọ wípé ti yọ̀kẹ́ ìkẹ́ tí ń bẹ nínú ọkàn tẹ́yẹ kí a máa bí ìgbà tọ́lọ́n ti yọ́kọ̀ lọ́kàn rẹ̀ ni ó tún wá nínú àdíìsì tó yege látọ́dà náà sallallahu ta'ala sallam wípé kúdìmọ̀ ala rasulillahi sallallahu alaihi wasallam bisabi wọ́n mú àwọn ẹrú dé nígbà tí wọ́n jagun fàyídà mọ́rọ́ àtún mìnà sábì ìtàsíá ìdíwọ́jáde sọ̀bíyàn fi sábì akọ̀dátù fa alfakọ̀tù ló bá mú ọmọ yẹn ọmọ obìnrin yẹn ni ọmọ kékeré tá a wí jẹ tó bá gbé mára ló bá fún lọ́mú ó fún lọ́mú tán òjíṣẹ́ ọlọ́run bá sallallahu ta'ala sálà ó ní àtàrà ó ní hafi náà lè ju ọmọ tó gbé mára tó fún lè gbé jù sínú náà kó fọ̀kọ́ọ̀lá sọlọ́lọ́wà aléwòsálám ó ní ọlọ́run ọba wa lọ́lọ́wọ́ arhamu bí ìbáàdìhì minhari ilmar àti ibi wà ládìhà bọ́mọ̀ yìí bí ìyá ìti ṣe nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ tó ọlọ́run ọba nífẹ̀ẹ́ àwa ẹrúsìn rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. bákan náà jẹ́ àti mọ̀rọ̀ àtún nínú àdíṣe anásọmọ malik rọ́dí aláwọ̀ àwọn ọmọ ọ wá fún ìyá wa Aisha wá fún ní dẹ́bínù bíi mẹ́ta ó fáwọn ọmọ rẹ̀ níkọ̀ọ̀kan ó mú kan sọ́wọ́ pé òun náà ó sì panu ńgbà tó bá yá àwọn ọmọ yìí akẹ́ra àṣùbíyàní àtàmọ̀ràtẹ́yìn wọ́n jẹ támúrù méjèèjì kọ̀ọ̀kan tí wọ́n fún wọn tán wọ́n bá bẹ̀rẹ̀ sí wojú ìyá wọn ìyá ìbá mú kẹta tó náà fẹ́ fi panu ló bá tún pín sí méjì ló bá tún fi lé àwọn ọmọ lọ́wọ́ ń kọ̀ọ̀kan wọ́n bá jẹ tán ìyá yóò jẹ fa akọ̀bọ̀rá ti wà Aisha ìyàwó Aisha rọ̀dí aláwọ̀tàrà ní àwọn fún ànábì wa ní rò pé ẹ̀rí tí mo rí òjíṣẹ́ Ọlọ́run ní wà máa yóò jí kàmì ìdàlí èwo ló wá jọ lójú yẹn pé ìyá ò jẹ torí kó fẹ́ràn àwọn ọmọ ẹ̀ kí ló jọ lójú yẹn yìí máa bìrọ̀ àmọ́ ti ha sọ bí ìhà bóun ti ṣe kí àwọn ọmọ rẹ̀ méjèèjì yẹn ọlọ́ọ̀bá ti kẹ́ jù bẹ́ẹ̀ lọ kí ni táa fẹ́ fàyọ a máa kẹ́ ọmọ a gbọ́dọ̀ kẹ́ lákẹ́bàjẹ́ ni a máa tọ́ ọmọ a gbọ́dọ̀ látọ́bàjẹ́ ni ọwá sọ di in tó tọ́ fún wa kí ọmọ kó pé nínú ọkàn wa nínú gbáyà wa ìfẹ́ àwọn ọmọ wọn máa bẹ́ẹ̀ yóò sì rinlẹ̀ níbẹ̀ a sì máa mójútó wọn nípa àlámọ̀rí ayé wọn ṣùgbọ́n èyí tó ṣáájú gbogbo ẹ̀ òun ni ká kọ́kọ́ mójútó báwo ni wọ́n ó ṣe mọ lọ́hùn báwo ni wọ́n ó ṣe sin lọ́hùn ó wá nínú àdíìsì imam bukhari àti imam muslim àdíìsì usama ọmọ zaid radiyallahu ta'ala anhuma ó ní arsaltu ihda banati ihda aw arsalat ihda banati banati nabi sallallahu ta'ala wa sallam ọ̀kanú àwọn ọmọbìnrin ànábì sallallahu alaihi wasallam ó wá ránṣẹ́ sójú sí ọlọ́run ó ń fún jùsẹ́ ọlọ́run nírò nínú iṣẹ́ tó rán ọlọ́mọ òun pọ̀ káàkú ó ń pọ̀ káàkú ẹ̀mí fẹ́ jáde lára ẹ̀ òjíṣẹ́ ọlọ́run wá rán ẹnìyẹn padà yí pé lọ sọ fún pé anna lillahi ta'ala ma akhadh tó bá jẹ́ pé ọlọ́run ọba gbà ọlọ́run ló tó gbà walahu ma a'ta tọ́lọ́run ò bá gbà òun náà ló fún ni tẹ́lẹ̀ wa kullu shay'in indahu bi ajalin bi ajalin musamma gbogbo nǹkan náà ló lásìkò onígbèdéke àtòpin rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ wá sọ fún ọmọ mi náà ìyẹn ànábì tó jóbìnrin sallallahu ta'ala ń sọ fún bàbá mi lèyàtì ànàhà ó ní ẹjẹ́ kí bàbá mi yọjú sí mi òjíṣẹ́ ọlọ́run bá dìde ara àánú ara àkẹ́ tí ń bẹ fún wa nínú ọkàn sí àwọn ọmọ nìyẹn òjíṣẹ́ ọlọ́run bá dìde àwọn sàhábà kan náà dìde pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run tí wọ́n bẹ pẹ̀lú ẹ̀ sallallahu ta'ala sálàmù sọ̀rí wọ́n bá gbọ́mọ ìfà nàbí tòun ti bọ́mọ náà ti ń pọ̀ bẹ́ẹ̀ ni gbólóhùn pọ̀kákú ohun ọmọ yẹn ń gbin ara ànábì náà gbà mọ́ ọkàn rẹ̀ ò gbà mọ́ fàfádọ́tẹ̀ àyìnà sallallahu ta'ala sallam omi wá jáde lójú ànábì fàkọ́lá ọ̀kan náà àwọn ma jàálà Allahu ta'ala fi kùlóbi ìbàdì ìkẹ́ni tọ́lọ̀n fi sínú ọkàn ẹrúsìn ẹ̀ ẹ̀dá rẹ̀ wà ìnáma yarhamullahu min ìbàdì rahma ẹni tí bá máa kẹ́ni nínú ẹrú ọlọ́run lọ́lọ́run náà ní máa jọ orí kẹ àwọn àkọsílẹ̀ yìí ó pọ̀ ṣùgbọ́n afẹ́kámọ̀ wípé ṣẹ̀ríà ìsìláàmù sọ wípé bó la ti ṣe tọ́mọ àkọ́kọ́ in tó kọ́ ṣe pàtàkì jùlọ oníkákèésí báwo lọmọ ó ṣe dọ́lọ́mọ̀ ló fà tó jẹ́ pé tá a bá bímọ sáyé àtẹ̀ tó bímọ sáyé àti sẹ̀sà ayá rẹ fún ìyá tí ò ní tó yẹ pé bàbá náà bá jẹ́ bàbá rẹ ní ó fi lè sẹ̀sà ayá rẹ láwọn tí ò ní sí ọmọ lọ́nà tí ò ní sì tọ́ tí ò ní darí ẹ̀wọ̀gbẹ́ tá a bá wá sun oorun ẹ̀ a sọ gbólóhùn tí sòfin ní bá nígbà tá a bá fẹ́ sun oorun rẹ̀ nígbà tá a bá tún bí tó wá sáyé a tún pe àdánù sí létí nígbà tọ́mọ ó bá tún máa sọ̀rọ̀ a ṣàhádà la ilaha a fi lé lẹ́nu ọmọ òtí tí rẹ̀ ṣùgbọ́n ọmọ ó ti máa wí nígbà tó bá yá ọmọ ó dé stéèjì pé yóò tún rẹ̀ pé kò kan tó tọ́ka sìn ọlọ́run wa ọ̀kan ṣoṣo pẹ̀lú òdodo eléyìí yóò máa jẹ́ tẹ́ bá rí àwùjọ lónìí tẹ́ bá wo ìhà tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kọ sóbì ẹ rí wípé òbí ti jẹ̀bi kọ́mọ tó jẹ̀bi òbí ti dáràn kọ́mọ tó dáràn òbí òun làwọn olùmọ̀ wọ́n pè ní ilé ẹ̀kọ́ àkọ́kọ́ fọ́mọ wọ́n ní tọ́mọ bá jáde níbẹ̀ tó gbòdo tọ́mọ bá lọ jáde lọ́dọ̀ òbí ẹ̀ tó gbòdo ó ti ṣàkóbá fólùkọ́ púpọ̀ ìdààmú gidigidi ni wọ́n bá pàdé lọ́dọ̀ olùkọ́ àmọ́ ma tó jáde níbẹ̀ tó yanjú kò ní dá wàhálà kankan lẹ̀ fọ́lùkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lónìí tá a pè nílé ẹ̀kọ́ àkọ́kọ́ ibẹ̀ lọ̀rọ̀ ọmọ ti wọ́ in tí wọ́n mọ̀ tí wọ́n gbójúlé kò tayọ wípé ayé ni ayé ni in tí mo fẹ́ kó dà in tí mo fẹ́ kó dà ọ̀pọ̀lọpọ̀ ọmọ dá nǹkan yẹn tán kódà nínú nínú ròyìn àgbáyé nínú ròyìn orílẹ̀-èdè àtàgbáyé àti gbogbo ẹ̀ lónìí kò sírú èmọ̀ táwọn ọmọ tí ìhàn òbí tán òyí tó pa òbí ẹ̀ ó wà ń bẹ̀ bí ó pa bàbá rẹ̀ àwọn pa ìyá rẹ̀ èyí tó bá ìyá rẹ̀ lò pọ̀ ó ń bẹ̀ ń bẹ̀ èyí tó fi wọ́n ṣe nǹkan kan ní nǹkan aburú bóyá kọ́wọ́ lè pọ̀ ó ń bẹ̀ ń bẹ̀ èyí tó tẹ̀ wá fẹ́ fúyẹ́ jù tí wọ́n bá rí pọ́nmọ̀ kan ò sírọ̀sì àwọn Yorùbá náà máa sọ pé agbójúlógún leléyìí agbójúlógún wọ́n ti mọ̀ pé kò wá áfítà wọn kò sí nǹkan kan tó kan ọmọ yẹn pẹ̀lú àwọn ju pé káwọn kúrò láyé lọ ẹ̀sùn pẹ́nu ìṣẹ̀lẹ̀ Islam tọ́mọ bá lọ ṣokùnfà eléyìí ọmọ tí wọn ò tọ́ wọ́n nírú ọmọ bẹ́ẹ̀ kò ní jẹ nínú ogún ọmọ tó ní ogún kọ́ràkóso nìkan ni wọ́n bí kò ní jẹ nínú nǹkan tí wọ́n fi ilẹ̀ kò ní gba nǹkan kan. tọ́tífùlù àmánà fi ọ́nùkẹwà àlédè àmánà tó ga jù òun lọ mọ́ ní ọrùn obi méjèèjì yusalani anhu sí àrọ̀sọ́ tìlìkìyàmà lọ́jọ́ gbẹ́dà kìyàmà wọ́n bèèrè nípa àwọn ọmọ wọ̀nyí wọ́n béèrè nípa àwọn ọmọ yìí lọ́dọ̀ àwọn òbí wọn ó wá nọ́rọ̀ ànábì sallallahu fa ábàwá yòhàwìdánihi áyùmọ̀jìsáni áwìnàṣìrọ̀ni òbí rẹ̀ méjèèjì ni wọ́n ṣàkóbá fún ni wọ́n sọ di nǹkan míì tó dà bẹ́ẹ̀ bá wo bọ́lọ̀ ń ṣe prógámù bá ṣe bọ́mọ ó se wá bóyá ọmọ ó ṣe gbénú àpòrùkẹ́ ìyá àti bá ṣe bí subhanahu wa ta'ala ẹ̀ á rí pé àdíìsì bó ṣe rí gangan òun nìyẹn ọ̀nà kábímọ lọ́nà Islam kó fi dọ́lọ́wọ́n bá mọ̀ oní gbogbo ẹ̀dá tó wá sáyé ni wọ́n gbà wá tó bá wá dáyé tán ibi tí wọ́n bí wọn sí ìní máa fa kọ́mọ ó ya in tí ó bá yà kó ya pòkì kó yẹ hànà torí pé hànà ló bí òní máa fa kọ́mọ ó ya jàgùdà páálí torí pé olè ló bí ẹ rí pé àwọn èèyàn tí wọ́n bá ń ṣe aburú tí ì bá sẹni tí ọkàn wọn ti dúdú pátápátá irú aburú tí wọ́n bá máa ń ṣe yẹn wọ́n máa ń gbé pamọ́ fọ́mọ àfà àwọn tí wọ́n ti ya pò kí ìtàn pátápátá tẹ́ bá wá ń gbé aburú yẹn pamọ́ fọ́mọ tọ́mọ wá ká mọ́ wọn lọ́wọ́ tọ́mọ wá dánrú ẹ̀ wò wọ́n wà máa lé fùrù kọ́kọ́ pé irú ọmọ sì ti bá lọ́wọ́ wọn bí òun lẹ ti fẹ́ kó rí tẹ́lẹ̀ àbọ́mọ tó jẹ́ pé ìnira tìnira tìnira ni bàbá ẹ̀ máa fi lọ sí mọ́sídìí lẹ́kọ̀ọ̀kan tó ní ó sọ fún irú ọmọ náà pé ó yá ayálà sọ́lá ayálà sọ́lá ẹni tó ṣe mistéèkì dípò kó lọ sí kó lọ fún sọ̀látù súbì lágo mẹ́fà lápèjúwe ó ti ṣe mistéèkì ó ti jí sínú mọ́sálásí lágo márùn-ún lọ́wọ́ òpin àá irú àṣìṣe wà lélẹ́yìí òun ti wá básìkò oúnjẹ abẹ́ni tó tẹ̀ wá lásìkò náà tó yẹ pé wíwọ inú masjid àti jíjókòó ń bẹ̀ ìnira ní fún ẹni pé yóò lè fúnra àwọn èèyàn wọ̀nyí láti darí àwọn ọmọ wọn síbi nǹkan tó tọ́ à ń pe àkíyèsí gbogbo bímọbímọ pátápátá gbogbo àwọn tó jẹ́ pé wọn ò mọ nǹkan kan míì ju pé kẹ́kàn invest ọmọ pé ọmọ àtúbọ̀tán ni ọmọ tí ó ọmọ tí ó jogun kí lọmọ fẹ́ jogun lọ́wọ́ yín ẹ ṣàkíyèsí lówó lẹ ṣe rí kí lọ̀rọ̀ tẹ́ ń sọ kí ni iṣẹ́ tẹ́ ń ṣe kí lẹ́sìn tẹ́ ń sìn tẹ́ fẹ́ kọ́mọ ó jogun kí ni ìwà tẹ́ ń hù tẹ́ fẹ́ kọ́mọ ó jogun anímùkọ́ àti káàkiri sáwọn eléyìí nítorí pé wọ́n bí wá léèrè nípa àwọn ọlọ́jọ́ ìgbélọ̀ kìí àmà èyí tó bá jẹ́ pé ó sì ti wà tí ò tí kọjá tí ò tí kọjá àtúnṣe à ń bùkátà kátìtì ṣàtúnṣe omi ti bọ́ ó ti bọ́ lọ́wọ́ òbí ọ̀pọ̀lọpọ̀ òbí tó lè mọ gbọ́dánilẹ́kọ̀ọ́ yìí ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ torí òbí mi ò fẹ́ kí wọ́n mọ̀ pọmọ òun ní lágbájá mọ́ èyí tí ò tí kọjá ká ṣe gbìyànjú ká tún lékún níbẹ̀ lọ́hùn a ní bùkátà sí kí a ṣe ìgbìyànjú yẹn gbogbo nǹkan tó bá ti jọ mọ́ pé kò bá lánàá ọlọ́run bá mú táwọn èèyàn ń ṣe lásà ni lóró ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sì ń fẹ́ kọ́ ọmọ àwọn ojogún ẹ̀ kí wọ́n bẹ̀rù ọlọ́run torí pé á bi wọ́n léèrè nípa wọn lọ́jọ́ gbé dàlkìyàmà وقد استقامت أخلاقهم وتوجهوا نحو المعالي ليس لهم هدف سوى رفع لا إله إلا الله عالية فوق كل راية ọlọ́run kó sí ẹ̀dẹ̀kùn fún aláyẹ̀wà tàlkìyàmù wa subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. abẹ́ ọlọ́run ọba kó bá a san àwọn olùmọ̀ wa ní ẹ̀san rí fún ìbéèrè ẹ lè pè wọ́n sí zero seven zero three seven two six eight four one zero wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.